many dna wey be say dem don change the result gbogbo ọ̀nà náà ti di ẹni tó tu sí kọ́ ni baba baby person wey pour am inside no be him be baba baby baba olówó ló padà di baba baby na rich man come later be the baba baby àìmọye ọmọ àlè tán ti bí many bastards wey dem don born no understand. And the Bible says, The bastard shall not enter the congregation of the Lord, even unto the tenth generation. The bastard shall not enter the congregation of the Lord, even unto the tenth generation. That's what the Bible says. Abila, ó bọ́ sọ́wọ́ Mohbad, ó bà, ó tún bọ́ sọ́wọ́ Zino, ó zo, Zino náà tún zo. Dandoski ó bọ́ sọ́wọ́ láìta ó là ó bọ́ sọ́wọ́ Mohbad Mohbad bá ó tún bọ́ sọ́wọ́ Zino Zino náà tún zo bẹ̀lẹ́ ti ṣó oyún ti dé DNA is needed ló bá tán ta ni bàbá bébì ta ló tu sí ta ni bàbá rètí ẹni tó tu sí kọ́ ni bàbá bébì nígbẹ̀yìn gbẹ̀yìn bàbá olówó ni bàbá bébì ìrànmísọ̀gàn ti wọ́n ti bí dànù wọ́n ti bí wọ́n ti bí dànù hmm. so àríkẹ́ tó wá mi wálé ó bá mi lákọ̀ ṣe rò pé dáàdi yín rọ mi sọ̀gàn bẹ̀lẹ̀ ti ṣú oyún ti dé DNA is needed ó yá ta ni bàbá bébì ta ni bàbá bébì àní ni bàbá ta ni bàbá. Tani Baba Baby, Tani, Tani Baba Baby, Tani Baba Baby, Tani. Hey, Tani Baba Baby, Tani. Hey, Tani Baba Baby, Tani. Hey, Tani, Tani. Abari Fani Baba Baby, Hey, Tani. Hey, Tani, Tani Baba Baby. Abapari ni Baba Baby, Tani Baba Baby, Tani Baba Baby, Tani. Hey, Tani Baba Baby. Abiveron ni Baba Baby, Tani Baba Baby, Tani. Tani Baba Baby. Abari Fani Baba Baby, Tani Baba Baby, Tani Baba Baby. Hey, ta ni bàbá bèbè àbí western ni bàbá bèbè ta ni bàbá bèbè ta ni bàbá bèbè àbí fẹ́ràn ni bàbá tani ta ni bàbá bèbè ta ni bàbá bèbè ẹ ta ni bàbá bèbè ẹ ta ni bàbá bèbè èmi ò tiẹ̀ ni bàbá bèbè so we need to ask ṣápárí ni bàbá bèbè àbí bàbá pupa ni bàbá bèbè ta ni bàbá pupa fẹ́ràn ni ta ni bàbá Tani. Hey, tani bàbá bèbè Hey, Danny Baba baby, Danny Baba baby, Danny Baba baby. Hey, Danny Baba baby, Danny Baba baby, Danny Baba. Abari Fani. Hey, Danny Baba. Abiyes Baba. Danny Baba baby, Danny Baba baby. Hey, Danny Baba baby, Danny Baba baby, Danny Baba. Abapari ni Baba baby, Danny Baba. Danny. I'm going to say na Arifa. Hey! I die here. ah, Omo, you know, easy. May God continue to be with us. On Friday, we are going down back to the lights and justice for Mobad. Uh, ah, I may be asking different funny questions, which I would love to have answers to before Friday. I will touch the area I'm supposed to to see if I can get some kind of answers before then because I love to know why uh, these people are not doing the right thing because waiting I read concerning autopsy is the fact that uh, even when person don't die for so many years where they don't bury them, they still be bring if na bone dem see dem still fit conduct autopsy and uh, they they they go still get result why is it now they are saying